ẹ̀yin aráalé akínyìn káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò ètò wa agogo ayọ̀ fún tòní orúkọ tèmi ni olúwa ṣèyí ògúnlẹ̀yẹ bọ́ kókó oníròyìn tí a ní fún yín lónìí. ọmọ ọdún mẹ́wàá yí padà sí ológbò nípínlẹ̀ Rivers àwọn èèyàn máa ń bú mi nígbà tí mo wà ní kékeré Beverly Naya ló sọ bẹ́ẹ̀ orit wiliki sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ mánigbàgbé nínú ayé rẹ̀ Ella Martin sọ ohun tí kò fẹ́ lára ọkùnrin ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ rògbòdìyàn ńlá bẹ́ sílẹ̀ nígbà tí àwọn olùgbé ìlú rúmọ̀ọ́lùmẹ́nì níjọba ìbílẹ̀ obiapo ìpínlẹ̀ rivers mú ọmọkùnrin ọmọ ọdún mẹ́wàá kan tó yíra padà sí ológbò láti da ìdílé kan láàmú ládùúgbò náà ìwádìí fi hàn wípé ológbò náà bẹ́ wọnú yàrá ìdílé yìí ṣùgbọ́n àwọn tó ń gbé inú yàrá náà ò tí ì sùn rárá wọ́n sì gbìyànjú láti lé ológbò náà jáde kó tó yíra padà sí ọmọdékùnrin yìí ìdílé náà fi gbé ta wọ́n fìyà tó ju ìyà lọ jẹ ọmọkùnrin oṣó náà kó tó kàwé pé bàbá ọmọ ọdún méjìdínláàdọ́ta kan ló rán òun sídìílé náà àwọn ọlọ́pàá àgbègbè ìwòfẹ́ ti sọ wípé àwọn ti fi páńpẹ́ ọba mú àwọn méjèèjì tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ìwà àjẹ́ ládùúgbò náà láìsí àní-àní òṣèrébìnrin Nollywood Beverly Noya jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin tó mọ eré ṣe jùlọ ní sáà tá wà yìí látìgbà tó ti jáde fún ìgbà àkọ́kọ́ nínú eré sinimá home in exile lọ́dún 2008 ni ó ti ń ti ipa dé ipa ṣùgbọ́n òṣèrébìnrin náà báwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí ó sì fi hàn wípé òun ò ṣàdédé débi tó ń dé yìí nítorí pé àwọn ènìyàn máa ń fi òun ṣe yẹ̀yẹ́ gan-an nígbà tó ń wà ní ọmọ kékeré wọ́n sì máa ń ní òun bùrẹ́wà ó sọ wípé ó máa ń ya òun lẹ́nu táwọn ènìyàn bá sọ wípé òun rẹwà dáadáa nítorí pé ohun táwọn ènìyàn máa ń sọ wípé ó dáa lára òun ni àwọn ènìyàn máa ń bú òun fún nígbà tóun wà ní kékeré ó wá tẹnumọ́ pé ìrírí òun nígbà náà lọ́hùn-ún ló mú kóun gùn lé ìkéde fifty shades of black nínú èyí tó ti ń gba àwọn obìnrin dúdú nímọ̀ràn láti fẹ́ràn ara wọn kí wọ́n sì nígbàgbọ́ nínú àwọ̀ ara wọn gbajúgbajà olórin régè àti alákòóso orin ni Orit Wiliki ṣe ayẹyẹ ọgbọ̀n ọdún rẹ̀ nínú iṣẹ́ orin kíkọ lẹ́nu lọ́lọ́ yìí ó sì bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa àwọn ìrírí tó ti ní gẹ́gẹ́ bí olórin nínú ọ̀rọ̀ rẹ̀ olórin náà ní nígbà kan rí òun lọ kọrin nílùú Sápẹ́lẹ́ níbi tí ọ̀kan lára àwọn olólùfẹ́ òun ti bọ́ sórí ìtàgé láti jó tó sì bẹ̀rẹ̀ sí ní ná lówó ó sọ wípé lẹ́yìn tó ná owó ọwọ́ rẹ̀ tán ó bọ́ àwọ̀lékè rẹ̀ fún òun kó tó tún wá lọ mú obìnrin arẹwà kan tí í ṣe ìyàwó rẹ̀ wá ó sì fà á fún òun láti fi ṣe aya bó tilẹ̀ jẹ́ wípé òun ò gbà lọ́wọ́ rẹ̀. Bella Martins jẹ́ olórin orílẹ̀-èdè Benin àti òṣèrébìnrin tó lókìkí lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí àyẹnusọ ọ̀rọ̀ kan jáde nípa òun àti Genevieve Nnaji. Ella sọ wípé irọ́ ńlá gbà ní àhesọ ọ̀rọ̀ náà nígbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sì ṣàlàyé pé òun ò ní àlàáfíà látìgbà tí ọ̀rọ̀ náà ti tàn dé orílẹ̀-èdè òun nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ òun ló gbà á gbọ́ nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn Ella fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun kórìíra àwọn ọkùnrin tó bá ń parọ́ nítorí pé wọn ò ṣeé gbọ́kànlé òun sì tún kórìíra àwọn ọkùnrin alágbèrè nítorí pé òun fẹ́ kí ọkọ òun nífẹ̀ẹ́ òun nìkan ṣoṣo òṣèrébìnrin náà sọ wípé òun ò tún fẹ́ ọkùnrin tí kò bá lè ṣe ìtọ́jú ìrísí rẹ̀ àtàwọn tó bá máa ń jowú àṣeyọrí obìnrin nítorí pé irú àwọn bẹ́ẹ̀ lè gbégi dínà àfojúsùn àti ìran tẹ́nìyàn ní nípa ọjọ́ iwájú ẹni èyí ni òpin ìròyìn fún tòní ẹtùpọ̀ kòkòrò rẹ̀ lẹ́ẹ̀kan sí i ọmọ ọdún mẹ́wàá yípadà sí ológbò nípínlẹ̀ Rivers àwọn èèyàn máa ń bú mi nígbà tí mo wà ní kékeré Beverly Naya ló sọ bẹ́ẹ̀ Oris Wiliki sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ mánigbàgbé nínú ayé rẹ̀ Ella Martin sọ ohun tí kò fẹ́ lára ọkùnrin àwa ìjọ àlọ́ lórí abala yìí lórí ètò yìí fún tòní lẹ́ẹ̀kan sí èmi ni olúwa ṣèyí ogunlẹ́yẹ ètò sì ń tẹ̀síwájú ẹ má lọ síbi kankan.